ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ fọwọ́ lẹ́rán irú àwa yìí ní wùkẹ́ gbé àwa ló yín wùkẹ́ àrẹ́sì àtàwọn tó jọ wá bẹ́ẹ̀ àwọn ta lọ́lọ́run àti irú wọn bẹ́ẹ̀ wọ́n ń tẹ̀ ẹ̀sìn lójúmọ́lẹ̀ wọ́n ń lálàsí àwọn baba ńlá baba yín wọ́n fẹ́ mọ́ sí àfa àká tó nítumọ̀ nílẹ̀ Yorùbá irú ọ̀rọ̀ tó máa ń sọ tí ẹ bá sorí burúkú ayérayé pinnu èèyàn sọrú ẹ̀ ọmọ yẹn wá sọ̀rọ̀ sí gbogbo yín ìmáàmù mm-hmm. ọ̀fà kan sọ̀rọ̀ nípa pé ọlọ́run ti paná adébọ̀rẹ́ ẹ̀wù tọmọ yìí nípa ìmáàmù ọ̀fà ẹ fọwọ́ lẹ́rìn ilé ààrẹ sí ẹ̀ àmọ́ àwọn ẹ̀fẹ́ kó lọ kóòtù ẹ̀fẹ́ kíjọba palẹ̀ àwọn ọmọ kẹ́yìn orin ráyè máa sọ sí. ntọ́jẹ́ yín lógún nù. mo fi ọba tó lẹ̀mí mi búra irú bẹ́ẹ̀ tí ń ṣe ìsìlámù lẹ̀ Yorùbá irú rẹ̀ kọ́ lọ́wọ́ àdúgbò ìta wà ìsìlámù dàrúdàpọ̀ kẹ́ máa ṣe prógráàmù lẹ bóyá lórí Facebook kẹ́ máa kẹ́ káwọn kírísítẹ́nì ọmọ ká máa sí àprógráàmù yìí tẹ́ ẹ̀ máa sọ̀rọ̀ ìwé àtegbò ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ Islam ẹ̀yin náà wá máa pẹ́ nídìí viewers ẹ máa wá sọ̀rọ̀ ọkọ àti ìyàwó ọpa ẹ wá lè lo priority yìí èèyàn tẹ́ ẹ mọ owó tẹ́lẹ̀ ní. iyì tẹ́lẹ̀ ní. iyì tẹ́lẹ̀ ní ẹ wá ẹ wá fọmọ yìí ọmọ yìí wá ń ba mùsùlùmí wá ń bà wá lójẹ́ lójoojúmọ́ mùsùlùmí ò lọ láyà rẹ̀ tá lálẹ́ máa fọmọ báyìí láyìn pé bákà mi kan bọ̀ ní ìsìn mo ní jàǹdùkú lẹ́lẹ́bọ̀ ọba ayé jẹ́ làbọ̀rìṣà Hmm. jàǹdùkú lẹlẹbọ ọbàyéjẹ làbọrìṣà gbogbo ohun tí síláàmù ní ọdá tó lè ṣàkóbá fáráyé làwọn abọ̀rìṣà ń gbọ́lá fún jàǹdùkú lẹlẹbọ ọbàyéjẹ làbọrìṣà jàǹdùkú lẹlẹbọ ọbàyéjẹ làbọrìṣà gbogbo ohun tí síláàmù ní ọdá tó lè ṣàkóbá fáráyé làwọn abọ̀rìṣà ń gbọ́lá fún mùsùlùmí ló ní kọ́mọ lọ́rùn lọ́kan kò sí lọ́rùn lọ́kan kò ní gbàbọ̀ lórí n tó bá mú wa kílù lè tù bá kó lè tù sẹ́ ẹ̀ làwọn abọ̀rìṣà ń fọmọ ẹ̀dá rúbọ sí jàǹdùkú lẹ́lẹ́bọ̀ ọ̀bàyé jẹ́ làbọ̀rìṣà hmm. jàǹdùkú lẹ́lẹ́bọ̀ ọ̀bàyé jẹ́ làbọ̀rìṣà kílù lè tù bá kó lè tù sẹ́ làwọn abọ̀rìṣà ń fọmọ ẹ̀dá rúbọ sí ìsìláàmù lòdì sí kámú tí ìfàǹfà ní àwa ọmọnìyàn ni ẹwọ pé èèyàn tọtí bímú ti ṣàkóbá fún láyé ẹbá bọ̀rìṣà kí ni fàásọ nípa àwọn tán ń fọ́ ọtí sáyé. jàǹdùkú lẹlẹ́gbọ́n kí ni fàásọ nípa àwọn tán ń fọ́ ọtí sáyé. ọkọ̀ kọ̀ọ̀ta lè ní bá fẹ́ kíyàn. mo wá ní ààyè tá ààyè kùn mọ́ ẹ̀yọ̀nú ayé asínà ọ̀la ẹ̀bí wọn kí ni iṣẹ́ àbọ̀ rẹ̀ tó tayọ kó sì ṣe ẹ̀yọ̀nù fáráyé kí làbọ̀ rẹ̀ ń ṣe ọmọ tó sẹ̀ di gèbè ríhùn kó sì ti ń ṣe oògùn ní ọmọ sí fáwọn èèyàn ọmọ tẹ́lẹ̀ ta lọ́lọ́run babaláwo ní í ṣe. wọn náà ti máa dá fábà kò ní sẹ́rí gbogbo wọn polú ẹ̀bọ̀n kò sì ti ń bẹ lábẹ́ oògùn. ọ̀sẹ̀ sí nù sí wọn. dojúmọ́ làwọn bá ń kẹ́jẹ́ tí ò jódodo ọmọkùnrin yẹn ń ṣe programu kan lọ́wọ́ ó ní ó ní nàìjíríà wa ń lù sí owó sí sí saudi lọ́dọọdún ó lé èèyàn tó lọ mọ́kà lọ́dún yìí nàìjíríà nine thousand nine thousand plus ni ó ní owó nígbà tó calculate owó tí nàìjíríà ná báwọn ọlọ́jẹ́ three hundred and eighty billion ó wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ yẹn wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ yẹn pẹ̀lú ìfẹ́nu àbùkù kasilam àwọn àwọn mùsùlùmí táwọn náà táwọn náà jọlọ bẹ́ẹ̀ yọ àtàwọn kírísítẹ̀nì tí wọn náà ti bàjẹ́ tó ti rún sínú àwọn náà wá ń pè wọlé wọn ni ah ah ah ń tẹ̀ sọ yìí òun ò tiẹ̀ jésù kìíní bóun bá ti dé nàìjíríà gbọdọ̀ òun náà bàbá yín bọ́ọ̀sà lọ ni. láwọn tó yẹ kẹ́ ẹ tẹ̀bà tí ń gbà tẹ́ mọ̀ pé nítorí ọmọ yẹ́dẹ̀ ń ṣe náà ni pé nítorí fẹ́ make up náà ni pé lórí mídíà àti youtube àti facebook tó ní pé ẹ lè boost page ti yín pẹ̀lú dọ́là tó yẹ pé at the same time tẹ́bá jáde lẹ́nìkan lérí ìyẹn thousands lè wò àwọn ẹlẹ́bọn yẹn wọ́n dẹ̀ fálù ẹni tó bá ń rí viewers lórí facebook ẹni tó bá ní fíwáàsì yẹn ṣèbọ̀ ló yẹ kó lo priority yẹn láti máa fi gbógun tàwọn ẹlẹ́bọ̀n ẹ̀ ráyè yẹn mọ́ àwọn àfáà súnà lókùn tẹ̀fẹ́ tẹ̀fẹ́ bì dànù ibi tó ní burúkú wá pín sí ibi tẹ́ ìyá sí hùn. ọlọ́run kẹyìn tán ẹ̀sìn náà lára fi dojú kọ. bẹ́ẹ̀ni fíwáàsì ń tán àwọn èèyàn ti kó oúnjẹ tán ẹ̀sìn náà lẹ́ padà wá dojú kọ. sẹ́ni àkókò yìí ló yẹ ká máa ń fa ní àwọn ẹni wọ̀nyí àkókò yìí ló yẹ ká máa ń fa ní péjì wọn kí wọ́n lo péjì yẹn láti fi defend islam pẹ̀lú àwọn ẹlẹ́bọ ọ̀sìn ní dàápọ̀ ní máa gbógun tàwọn ẹlẹ́bọ̀kọ́ tán ní ẹ̀yìn sáláfí lẹ́jì náà ti mọ́ ń bá ọ bùrà yìí báyìí rẹ̀ gúrú ó yàmà àwọn ẹmà òfin ní himu tẹ́ ní himu kan ní bùrà yìí rí ẹ̀ pé ó ní orí bí afá kútùbù eré ẹ ti dàrú díẹ̀ o ẹni tó sì wàhálà torí mà táwà yìí jẹ́rìí sí táàmù má jẹ́ ntẹ̀ yín irú afá kútùbí ẹni tí ó tó dájú ọlọ́run jọ jáde nú ọmọ mi ah, ẹni àtẹ́yìn dìfẹ́ndì ìmà tó jòkó sára fàkútú bí ó ju ti wọn lọ àfà yìí gan mọ̀ àfà àkútú bí ó sì lọ jámíà àánú ọlọ́run ní ẹ̀ láì lọ jámíà nàìjíríà lọ́nà fàkútú bí ti ké gbogbo tó ké ó sì yé ẹni tí ó darí sáúdí lónìí tí ó ní àfà àkútú bí pé kọ́lọ jòkó sẹ́yìn yóò múra ẹni tí ọba fà kútú bí kọ sọ̀tà àfẹnitọ́ ẹ̀pẹ́ Ah, nínú àwọn nínú àwọn súnà ilẹ̀ Yorùbá afá kútúbí tó wá gbìyànjú afá yóò fẹ́ gbìyànjú ibi tí ó yẹ ká sàṣe jùlé ibi tẹ́ ká ti. wọ́n máa balance wẹ́rẹ́wẹ́rẹ́. bẹ́ẹ̀ni. ṣe rí nǹkan tó ṣe lórí ọ̀rọ̀ aláìmọ̀kan tiẹ̀ òun ní níṣẹ́ ìyàtọ̀ sọ́rọ̀ Islam ó kàn gbà ó kàn gbọ́ ọ̀rọ̀ pé à ń pèpè sórí tawhid ó gbà ó fi yẹn ṣe àfẹ́níhùn pé jẹ́ kí n gbà yẹn wọlé ni ó ti yẹ in tó gbé lọ́wọ́ nísìnyí ó ti yàtọ̀ sí tó gbọ́ pápá látẹ̀yìn tó omi ṣẹ̀yìn gangan lélẹ́yìí ó dẹ̀ dídí bí àtìwé ìwọ̀n ẹ̀ tó kọ́ mọ́ dóde kọ́ mọ́ dóde ìdájọ́ ọlọ́run bá òun ló kù kò sẹ́nìkan tí kò sẹ́nìkan tó máa nà tó bá wù kó ronú ọ̀rọ̀ ayé ẹ̀ padà pé irú ìgbésí ayé òní mò ń lò yìí nísìnyí ṣé mo dẹ̀ mo dẹ̀ ṣe ń lò ṣé máa láti bọ̀ tán rere báyìí ṣé mi ò ní kàn bínú ọlọ́run ibi ilé bí mo ṣe. ọlọ́run níjọ́ kàn bínú àtàwọn àti everybody ọlọ́run tó kálukú wa náà sí ọlájọ kan ọlá bọ́lọ́run ti tó ọlá gbára ẹ̀ ọlọ́run ọba wa yóò jẹ́ kí. kéèyàn náà kéèyàn náà bẹ̀rù ọlọ́run kéèyàn náà bẹ̀rù ọlọ́run àdúrà náà láwọn ṣe. òun ọgọ tó ń ṣe ẹ máa gbọ́ òun gangan tó ń ṣe ó mọ̀ pé kò dáa ọmọ kẹ́tẹ̀ tó ń hẹ̀ dídí píjọ àwọn àfa àwọn àfa táwa gbójúlé. Ah, àwọn abọ̀dísásì àwọn abọ̀dísásì ń bà nǹkan jẹ́ lọ. àwọn abọ̀dísásì ń bà nǹkan jẹ́ àwọn oníjàlábí bà nǹkan jẹ́ lọ. Ah. tó di ọ̀rọ̀ ẹ̀ olójútu mọ́lẹ̀ ni àwọn yìí wá fi wọ́n lẹ̀ tó bá tún wá lọ tó bá tún wá afá nineteen ninety sáláfí nineteen ninety ẹ̀ jáde wá mo tó ti gbé kinní kan dé ní nǹkan tó ò ní nípa ẹ̀ ó dẹ̀ ń ṣàbúrú fẹ̀mí ara ẹ̀ ọmọ kan wá ń borúkọ àwọn àfa àjẹ́ ó ń sọ wọ́n lórúkọ kórúkọ tí báyìí pé ah, tí báyìí pé nǹkan ń ṣe lákàyè gan ṣé kò yẹ kó olówó ọmọ yẹn ṣe àkíyèsí pé ọ̀rọ̀ náà sọ pé ọ̀yọ́ kan. lórí tó ń pè báyìí má pè padà. ó wá tiẹ̀ sórí personal page tiẹ̀ ah. níbi tí aburú yẹn tó tó ní ẹ̀ tó aburú yẹn ní agbára lé ní ẹ̀ hmm. ẹ̀ ṣé bóyá ṣe máa ń lé yẹn hmm. ó ti ṣe ìdẹ̀sí ráwọn kan bu yẹn dé kan máa bu yín. <laughs> èmi discourse ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ kan sọ pé àtọ́nà sọ́nà kan lọ́wọ́ àná àtó dá ṣáì tó gbé ṣáì wá sórí oṣù mẹ́ta òun àtó dá sílámù yorùbá rú. ẹyin wọn lè mìíràn bẹnu àwọn tá a dàtú lámùlẹ yorùbá rú wọn nítorí pé mi kún mi kún lọ́wọ́ wọn lẹ́yìn tó ń sọ nìyẹn ìwà fẹ́ jèrè ìyàwó ìfẹ́ jèrè ìyálé alama mi alama mi nílẹ̀ jà bẹ́ẹ̀ni. tó bá rẹ bọ́ọ̀lù kó máa ṣe lọ ẹni tó bá rẹ láti mọ̀ òdodo yóò mọ ẹni tó yẹ kó ń gbọ́ rẹ̀ yóò mọ ẹni tó yẹ kó ń gbọ́ rẹ̀ tokọlọ ọba alákóso àtúnṣe gbogbo àkóso àtúnṣe gbogbo wa alama mi tí mo ní tèmi sọ ni ẹ sọ alama wa aleykum salaam tula ẹ ṣe ń gan ìdáfitì náà péjì ní péjì tí èèyàn bá fi ń ṣí à programu bí tá bá ti ń bú àwọn tó ń bá jà èèyàn ẹni wọn wá sọ̀rọ̀ ẹ̀sìn ọ wá ṣí àyè ajẹ́pọ̀ ní mission. ajẹ́pọ̀ ní mission tó yàtọ̀ sí Islam. Mm. gbogbo àwọn ọmọ tẹ́ ní kí wọ́n máa táwọn ọmọ tẹ́ ẹgbẹ́ tán bá ti sọ̀rọ̀ kan wọ́n máa bá yín fẹ́ nìkan lé sí fa àwọn abọ̀rìsálẹ̀ àwọn àfà làwọn dájú ọ̀nà kọ ìtẹ́mi máa ni pé táàfà kan bá pè yín sákèèsí lórí nǹkan kan lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì ìjà tẹ́yìn àtàfà kan bá jà lórí mídíà fóṣù mẹ́fà èyẹ gbọ́dọ̀ yíre o sẹ́mi ni mo jẹ̀bi ni àbá àfáì. àbẹ́mi ni ń lò fẹ́ nú. àbẹ́mi ni ń lò fẹ́ nú. kí ni wọ́n bá mi jà lérí gan-an. nọ́mà gẹ́gẹ́ bí èèyàn ẹ̀ dọ̀ fa nǹkan. bẹ́ẹ̀ni ọ̀dà. nọ́mà gẹ́gẹ́ bí èèyàn. báyé sì ṣe rí nù. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ̀ onísúnà lónìí tèmi àti wọ́n sì kọ́kọ́ jàrí ẹ̀yìn yìí náà ni wọ́n fẹ́ dìfẹ́ǹdì lẹ́nu mi ti kọjú sí mi. bẹ́ẹ̀ni. wọ́n padà dọ̀rẹ́ lónìí. ẹ̀yìn náà ni wọ́n fẹ́ dìfẹ́ǹdì náà fi kọjú sí mi tọ àwọn ń tọ̀ òun lẹ́yìn náà tún wá rí lónìí pé lórí ibú ni wọ́n. kílẹ̀ rí lánàá tẹ́lẹ̀. kílẹ̀ rí lánàá hmm. Hmm. Ah, oh, oh. àwọn táwọn rí dáadáa pẹ̀lú yín lánàá iṣẹ́ tẹ́ni yín ṣe iṣẹ́ takuntakun ní ṣe tàwa pé dáadáa wà nù iṣẹ́ tí ń ṣe tàwa rí pé èmi jáde abẹ̀rẹ̀ sí takú ara wa àwọn wá jáde wọ́n wá fèsì wá dé tí wà tí wọ́n fi tún jáde. Repeating, say ń ṣe ìdọ́dà ni. ọ hmm. wá jẹ́ pé àwọn ètò ọ̀hún gangan ni wọ́n náà padà tó wá rí lónìí pé olórí ibú ni wọ́n pé kọ́dà ẹni tó bá rí wọn ẹni tó bá rí wọn lórí ire olórí ibú rò náà. Hmm. lórí ìkìlì. sẹ́ni gbogbo ẹni tó bá sì fẹ́ fa burú tí bá ń ṣe lẹ̀ àwọn tíṣù náà wọ́n bá rọ̀ tí ò ní lè máa di lọ́wọ́ mú ní ọ̀fọ́ọ̀lù sí. torí achievement lápèjọ tí ẹ bá kó síbi pé wọ́n fẹ́ máa jayé nísìnyí wọ́n fẹ́ máa ya fọ́tò hmm. wọ́n sàfẹ́ máa ṣe sóòsóò fọ́fẹ́ máa kéka àwọn èèyàn ọfẹ́ kí wọ́n snap ago kó wọ́n fi hàn wọ́n báyìí pé ẹwọ́ bí tí ẹwọ́ bí ẹyìn ọfẹ́ ẹni tí ó bá fẹ́ dó tán bí súnà àwọn àwọn ìṣòwò ní àwọn èyí sábà bọ́nà lọ bí ọ̀rọ̀ fọ́tò sàlàfíà gẹ́gẹ́ ní sọ́rọ́ tí wọ́n àwọn òní pé súnà tó lálàáfíà pé súnà yìí ó ilé yìí ọba súnà mú pé ẹgbìyànjú ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ọmọ ṣe súnà àmọ́ ọmọ ṣe sóhọ̀ ọ̀fọ́ ẹ wo òfò lẹ máa ṣe lọ́túnla o. gbogbo ẹni tí ìyàwó bá nú ẹ̀sìn gan kò ní dáyìí pọ̀ ṣe dáadáa kan lára rẹ̀. bẹ́ẹ̀ni wọ́n máa rí gẹ́gẹ́ bí ẹni tí ó bá lówó nú ẹ̀sìn tí ẹ bá dé. sáré gbogbo ẹni tó bá fẹ́ ṣe súnà tẹ́yìn ọmọ ìdìwọ́n lọ́wọ́ pé à ah, ah, ah, eléyìí à ẹ̀mọ́ sí bẹ́ẹ̀ mọ́. kò ní fọ́ọ̀lù sí wọn lọ́wọ́. tóró ti mọ̀ pé tóun bá fọ́ọ̀lù sí àwọn tábà sòdodo fún un lọ́wọ́. tí sì ń pè lọ́la yóò fẹ́ rí gẹ́gẹ́ bí nǹkan tí ó padà. bẹ́ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán bá ti rí pé àwọn ọ̀fẹ́ àwọn ọ̀fẹ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò dùn hmm, tí ó tún ṣe lọ. ìmọ̀ sẹ́tẹ̀ bá wá nímọ̀ náà kéèyàn tún wá bẹ lọ́hùn ìbẹ̀rù ọlọ́run hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dẹ̀sẹ̀ lónà ní mímọ̀ hmm. ìbẹ̀rù ọlọ́run tó kọ́ yàrá mi fi máa ń sàdúrà pé ọlọ́run bùnmi ní mímọ̀ ẹ̀yìn ọlọ́run bùn mi ní mímọ̀ tí ó ṣe mí láǹfààní ìmọ̀ ọ̀tọ̀ ní mímọ̀ ọ̀tọ̀ ní pé ṣé ìmọ̀ yìí wá ń ṣàǹfààní ìbẹ̀rù ọlọ́run ní pàtàkì lànà sọ pé man yuridillahu bihi khayran yufaqihu fid-din ẹni tọ́lọ̀ bá fẹ́ dáadáa fún àgbọ́yé ẹ̀sìn ní ọgbọ́ àgbọ́yé ẹ̀sìn pé ah! àgbọ́yé wa dùn ìwọ̀nba kíwú tó bá níhun ìwọ̀nba ìmọ̀ tó bá ń bẹ lára rẹ̀ gbogbo àwọn tí wọ́n ń jà sílámù lógun lọ́wọ́ lẹ̀ Yorùbá lónìí wọ́n kéwú tara àwọn jálàbí kéwú gan wọ́n kéwú à àmọ́dù kéwú wo ni kéèsè kéwú ẹ̀sìn ẹn tó fi nàìjíríà lẹ́m̀bẹ́nu wọn tó lọ káírò tó lọ kéwú kọ́dà rẹ̀ ni tó darí láti saudiya jálàbí náà yìí tún sí orí burúkú olótó yìí tó tún lajú bẹ́ẹ̀ tọrọ pé tí ń polówó kọ̀ bá pàdé bí ó ti kéwú orí burúkú olótó yẹn kò sí tá a bá fẹ́ tẹ̀lé súnà anábì sàlá sàlá èèyàn máa ń bẹ lọ́hùn kọlọ̀ òun mú un dúró anábì náà máa fi sàdúrà pé àlà umma ya muqallibal qulubi sabbit qalbi ala dinik sabbit qalbi ala ta'atik ọlọ́run bá ti máa mẹ́mí èèyàn dúró sẹ́ni tẹ́mi èèyàn bá dúró lórí dáadáa tẹ́mi èèyàn bá dúró tí bẹ́ẹ̀ lọ́lọ́run bá sẹ́kù lẹ́mi èèyàn lèyìn náà fi ròó pé ẹgbọ́n náà sí mm. ìtí mò ń sọ yìí àwọn ẹlẹ́bọn ń ba nǹkan jẹ́ lórí mídíà lọ sí ara wàtá wà ń lé yìí wọn bá lálé sí àwọn afá kan bẹ tábà yẹn náà máa kọ́ ti fídíò àwọn ẹlẹ́bọ yíṣà máa tákù wọn ìmọ̀ tákù wọn èèyàn mélòó ní ń wò èèyàn mélòó ní ń gbọ́ ṣe ara wọn tó yẹ kí wọ́n lo pages wọn tó yẹ pé ẹ̀rọ owó boost yẹ tẹ bá fẹ́ kí fídíò orin ẹni náwó sí. ọlọ́run dá yín lọ látàn ẹ̀sìn lẹ́fí takùn. Hmm. tẹ́ àmọ́ fi tẹ́ gbé àwọn àwọn abọ̀dìsá wọn tọ́lá àwọn abọ̀dìsá ẹ̀rú máa ń bá àwọn tẹ́ bá ti rí pages tí wọ́n fi lálà sí wọn téèyàn thousand sí dúró báyìí pé èèyàn one thousand lérí ọkùnrin apárí yóò sá ni torí tí wọ́n gbé lọ́wọ́ kì í sòdodo tó bẹ́ẹ̀ kọ́ sẹ́ẹ̀lì. bẹ́ẹ̀ sì ni ọmọ náà làárọ̀ sí náà ẹ̀yin tẹ́ ẹ jọ wọn ni kẹ́ ẹ bá wa tákù wọn wèrè làwọn náà àwọn <laughs> wèrè lábí wo wèrè kì í wá jẹ pé adé àdìgbò olú di olówó rẹ ní òtún wá kọjú sí ìta lọ fèsì àwọn màá ṣàdúrà fún ọ pé ọlọ́run ní jágbára wọn ká ọ o èrò pẹ́ tẹ̀lé mi fa. ajá àdìgbò olú di táwa náà nínú àmọ́ àdéhùn wa ni pé ilé lọ kọjú sí. ìbànújẹ́ ní jẹ́ náà kálukú wa lórí mídíà yìí èyàn mélòó ní wà wá mm-hmm. èyàn mélòó ní wà wá àmọ́ ti kẹ̀kí àǹfààní yẹn ìdí ọ̀wá kan ọlọ́wọ́ kan lẹ́sẹ̀ gbogbo àwọn tí wọ́n wá dúró déédéé ju èmi rẹ lọ mm-hmm. òkùnkùn oníkùn kó mm-hmm. nínú ọmọ mọ́nù sẹ̀wárí ọ̀nà owó yìí owó owó hmm. kò sẹ́ni tí ò wà. ọ̀nà tá à ń gbà wá. ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ń wà lórí mídíà hmm. ẹlòmíì ò wà lórí mídíà kò wá túmọ̀ sí pé wọ́n mọ̀ wá òun owó ọlọ́run wá ṣe fẹ́lòmíì lọ́nà rọrùn hmm. ẹlòmíì gbogbo tí ń jẹ kọ́ńtírì míì ni wọ́n ti ń sẹ́ndì ẹ̀ sí gbogbo tí ń ná ti ń lò pẹ̀lú fàyàbalẹ̀ ọjẹ́ kí islam rí ọrọ̀rùn. lákàyèrè wa aráyè sẹ́tù sẹ́wádìí Yorùbá lọ́wọ́lọ́wọ́ àwọn èèyàn fẹ́ meet up àwọn náà ń wá owó ó wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ lè kírètì skit pé ok nígbà tó já sí pé asáfẹ́ káwọn yóò wò ni ọba sílámù mú o kọba sílámù mú o kọsà káwọn yóò sáré pé àwọn èèyàn náà wú àwọn náà ń tọ́pọ̀lọpọ̀ wá fẹ́ sọra wọn dolórí ibú fún yìí Ọlọ́run wá ń fẹ́yìn láǹfààní lórúkọ ẹ̀sìn lẹ́yìn fi ní sẹ̀wátúwárí àwọn èèyàn wáyà wèrè ẹbí pé tẹ́nì yìí bá ń sọ fáwọn èèyàn lónìí pé olórí ibú lẹni yóò gbogbo náà ó sì mọ̀ pẹ̀lú olórí ibú sẹ̀tọ́ ẹ tó dọ̀la o tọ́wọ́ ẹ tó ní ó ti tó dolórí rẹ wọ́n ti mọ̀ pẹ̀lú olórí. àwọn èèyàn wá ní làákà iṣẹ́ ìjọ ọ̀rọ̀. kò wá ní tẹ́nì yìí bá lálà sí ẹnìkan tó bá bú ẹnìkan tó bá tó bá sọ pé olórí ni ẹlẹ́bọ ni wèrè ni ẹni ni tó bá fẹ́ tààrọ́ já lórí ọ̀rọ̀ sọ níbi ìsọ̀rọ̀ láti túmọ̀ pé ó dà pé ìtì tún padà kálẹ̀ bá mọ̀ pé mùnáfìkì tó ní agbá àmọ́ kó wá ní ẹ̀dá fún àmọ́ kó wá ní ẹ̀fọ́níjì mi mm, tí mo sọ yìí kò rí bẹ́ẹ̀ ẹni yìí yìí sì ń bú àwọn àfa àbáyé ẹ̀ sì ń kọ́mẹ́ǹtì ẹ̀ sì ti ń fẹ́ fọ̀ ṣé mùsùlùmí torí pé sẹ́rí gbogbo àwọn mùsùlùmí tó bá jó ní fàájì táwọn náà bá jẹ́ àwọn tó máa ya ẹ̀ lérẹ́ nìkan tí wọ́n máa sọ̀pọ́ọ̀tì ìbàjẹ́ àfa mùsùlùmí táwọn bá jó ní rẹ̀ gbé o àwọn tó fẹ́ fàájì táwọn náà àwọn sí bí i bí i aya fọ́tò bí i bí àwọn mùsùlùmí onífàájì kan bí a eh, ṣàfí ayé bí a ń dó bí àwọn mùsùlùmí táwọn náà kú sáwọn náà ṣe báyìí dé pé àfáwà bá ṣe bọ ìbá ṣe àti ṣoògùn àmọ́ mùsùlùmí tí ó gbọ́ súnmọ́ èyí gẹ́gẹ́ mhm. eh, wọn ni máa lálà sí àwọn àfẹ́ẹ̀sìn kọmọ kọ́mẹ̀ntì pé ride on wọn ní símẹ̀ mhm. àmọ́ bí tí wọ́n lọ ìsáwà fi yín lẹ̀ bẹ́ẹ̀ ni mhm. àwọn àfáàsìn ní tẹ́ bá bú wa ká máa fèsì mọ́ èmi ò ní fèsì lórí èrú tèmi mọ̀nà láàmọ̀ fún yín. wọn kọ́ bá yí ń padà. àmọ́ bí táwọn àwọn abọ̀dìsá bàǹkà jẹ́dẹ́ lórí mídíà tẹ̀ ń wò rẹ̀ yìí. Mm, ẹ̀ sì ń wò. ẹ̀ sì ń wò tí wọn ò sì jẹ́ yín lógún kò sì ka yín la àfàwọn àfà. jẹ́ pé nǹkan mi lábẹ́. ẹlẹ́hàá tó lo nìkọ́ọ̀bù lójoojúmọ́ ní wá sórí mídíà ní sí programu ní lálà sí Islam. Mm. ẹ sì máa bẹ́ẹ̀ ṣe lè ṣe fáìdé ẹ máa bẹ́ẹ̀ bá fẹ́ wádìí èèyàn te bá fẹ́ bà ló kọjá ẹ máa bẹ́ẹ̀ ṣe ẹ máa mọ́ ṣe fún yín ní fọmísàn yìí ẹ máa níṣẹ́ tẹ̀ ń lò. ẹ máa níṣẹ́ tẹ̀ ń lò ẹ máa wọn tẹ́ tí wọ́n fún yín ní information wọn ò tí ì pass information ẹlẹ́hàá sí kẹ́ lálàsí rẹ̀ pé àkéésí ẹlẹ́hàá o. kẹ́ẹ̀dẹ̀ gbé wọ́n sanwó ẹ̀ ní àwọn ẹlẹ́bọn náà ń lò ó. àwọn tó yẹ kẹ́ lo ntẹ́ mọ̀ ṣe wọn àwọn tó yẹ kẹ́ lo fún un. ẹ wàá lò fún yín. inú gbogbo mọ inú àti sàlàfíà alùsùnà o àti sàlàfíà amọ̀kòkò àti kìnnìkan ni o inú kálukọ́ wàá dùn pé inú sófin gan dùn àwọn ẹlẹ́hàá ti ń lo nìkọ́ àwọn ọmọ yẹn ṣe àwọn ọmọ àwọn tá kọ́ńtàtì pé yẹn dákun ṣe mọ́ rí. làákà ìtọ́lọ́run fún yẹn ò ní sí síbi tó yẹ ká ní sùn. bí táwa bá ti ń gún abá ti sàdá táwa mísì kíní kan pò mú ìyàwó ní ìtọ́pọ̀jù mm. àtẹ̀yí tí ò tó. ni táwọn wá sórí mídíà yìí. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ mi máa ń jáde tí máa kọ̀ nǹkan ọ̀dà pé bí táwa wà yìí máa ká mi lára ni pé àwọn òró sì báyìí ń bíbá yìí. ó jẹ́ yóò wá káyàn lára àánú ọlọ́run ní fi mi àti yín lẹ̀ ẹlẹ́yà àti ń ba nǹkan jẹ́ tí ń lo aṣọ nìkọ́ tó bá jẹ́lẹ̀ àgìdì ẹ lo péjì yẹn túnlẹ̀ àsírí ẹ̀ ọ̀nà tẹ́ ẹ máa gbà ẹ gbàbẹ̀ hmm. ẹjára yóò mọ̀ pé kì í ṣẹlẹ̀ àníkìlẹ̀ o obìnrin yìí wá ń jáde every day ní ṣe program pẹ̀lú nìkọ́ bu Islam. Hmm. ó ṣe camouflage ni. ìwà yóò máa sọ pé ìgbà Ọ̀rúnmìlà. Hmm. ọ̀daràn. Ọ̀rúnmìlà ìfẹ́ ó gbé àwọn o mùsùlùmí lòun àmọ́ òun ní òun ní ta ìṣẹ̀ṣe dànù hmm. kẹ wá lo priority kẹ lo péjì yìnyẹn kẹ fi lálàsẹ wọn kẹ fi túnlàsí irú wọn